significance ẹ̀ fún ah. christianity. ọdún àjíǹde jẹ́ ọdún tí a fi ikú àti àjíǹde Jésù but not just remembering the death of Jesus and his resurrection ọdún àjíǹde jẹ́ mo fẹ́ lè ní gbogbo ọdún tí à ń ṣe òun ló ṣe pàtàkì jù ìdí rèé ju christmas gan lọ. ó ṣe pàjù christmas lọ màá sọ lẹ́sìn fún yín ẹ gbọ́ ni bíbélì ní ó ní ọjọ́ ikú ó ní ó dájú ọjọ́ tá a bí ni lọ ó ní ọjọ́ ikú ó ní ó dájú ọjọ́ tá a bí ni lọ christmas ọjọ́ tá a bí jésù ni easter ọjọ́ tá a ti jésù kú tó jẹ́ ìdílé ni bíbélì gan dẹ̀ sọ pé ọjọ́ ikú ó dájú ọjọ́ tá a tún gbogbo tá a celebrate easter ló ṣe pàtàkì jù kì í ṣe pé bí ẹ torí pé jésù kú torí wípé hope wà fún wa ni wípé àwa náà máa jíǹde torí pé kí jésù tó kú àti jídìde gbogbo àwọn tó ti kú láti adam a máa ń pè bìkan ní sheol inú ilẹ̀ ni gbogbo sóòlù wọn lọ kò séyìí tó ti jíǹde gbogbo wọn ti lose hope wọn wà ń bẹ̀ kí wọ́n dàbí kéèyàn wà nínú àhámọ́ níbi tí èṣù ń gáìdì wọn wọn ò lè jáde fún àwọn christian tí wọn máa ṣe torí nǹkan tó bí sàrán ni pé wọn á kọ́ gbàwé lẹ́ǹtì náà tí lẹ́ǹtì bá parí good friday palm sunday good friday easter saturday easter sunday easter monday bọ́ kì í ṣe bo kì í ṣe bo christian náà ló ń gba ló ń gbàwé yìí ìyẹn ń kọ́. ṣe ti rí kò sí ní bíbélì wípé kéèyàn máa gba àwẹ̀ lẹ́ǹtì wípé àwẹ̀ lẹ́ǹtì wà compulsory it is optional it is not compulsory wípé jésù gbàwẹ̀ forty days and forty night jésù sọ fún yín wípé ẹ lọ gba àwẹ̀ forty days and forty nights. Quran nìkan la mọ̀ wípé wọ́n pa aláṣẹ ní káwọn yẹn máa gba ramadan gbogbo àwọn tó ń ṣe yẹn they are only building up their faith torí pé tíyàn bá gbàwẹ̀ ó máa ń jẹ́ kéèyàn súnmọ́ ọlọ́run. ìyá ìyá christian tó ń ṣe àbí. tó ń ṣe wọ́n ń ṣe on their own volition it is not kọ̀ǹpọ̀. torí a rí pé ọ̀pọ̀lọpọ̀ kọ́ ni ó gba àwẹ̀ lẹ́ǹtì nínú gbogbo kìrìsìtẹ́nì kátà ló máa ṣọdún Easter. nínú kìrìsìtẹ́nì anytime ni wọ́n lè gbàwẹ̀ anytime kò sígbà tí yẹn ò lè gbàwẹ̀ ní pé bí àwọn gbàwẹ̀ tí n bá nìdí kan látọ̀dọ̀ Ọlọ́run I will go into prayer and fasting and if my heart is clean definitely I will get what I want fasting is just like humbling your spirit bí a kí yẹn ọrẹ ọkàn ẹ̀ sílẹ̀ láti lè gba nǹkan lọ́wọ́ ọlọ́run torí pé ẹni tó bá gbéraga alágbéraga kan ò lè ní kankan gbà lọ́wọ́ ọlọ́run so téèyàn bá rẹ ọkàn ẹ̀ sílẹ̀ tó rẹ ẹ̀mí ẹ̀ sílẹ̀ òun ni fasting so pé bóyá àwọn èèyàn fast fún Easter it is not biblical that people must compulsory fast for Easter. ṣùgbọ́n tó bá gbà lára tó bá gbà wọ́n fi ń wá ojú rere ọlọ́run. èyí tí wọ́n fẹ́ ṣe yan Monday Easter Monday yìí kí lè sùn ṣẹtiri easter monday nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé à ń lọ gárí kan nǹkan tó ṣe pàtàkì ni pé ikú àtàjínde jésù the significant is that tí àwa náà bá a máa jí dìde ṣó ti yẹ nǹkan tí mo sọ so the significant ni pé tí jésù fi lè jí dìde bí àwọn náà bá kú kò bá jẹ ten thousand years kò bá jẹ five thousand years jésù tó padà bọ̀ àwọn náà máa jí dìde. ìyẹn àwọn tó bá tẹ̀lé lóru nínú. àwọn tó bá jẹ bẹ́ẹ̀ ni o <laughs> ẹni sùúrù o tó bá sọ nípa àjínde nípa abẹ́ jí dìde àwọn kan máa jínde sínú ìyè àwọn kan máa jínde sínú ìyà ìyẹn gbọ́ ọ̀bọ̀dé mo sọ àwọn kan máa jínde sínú ìyà àwọn kan pé ok nísìnyí àwọn ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ náà òun náà máa jínde láti wá fèsì nǹkan tó ṣe. ẹnì kan tẹ̀ ní jésù padà mú. ẹni sùúrù jésù ń padà bọ̀ kùrán nìkan kàn fún àwọn jésù ń padà bọ̀. pásítọ̀ kan ní wòlíì kan ní jésù ò wá mọ́ o jésù ò wá mọ́ o. irọ́ ló ń pa fún yín o. wọn ló ti parí iṣẹ́ lóye ti jẹ ṣáyé tí jésù padà lọ́nà ayé bó ayé. tẹ bá ní muslim kan tó bá ní jésù padà irọ́ ló ń pa tó ní kùrán kan. èrè mi bẹ pẹ̀lú mi láìsàn fún olúkàlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá jẹ́ bá jẹ́ rẹ̀. ó ní mò ń lọ sọ́dọ̀ bàbá mi láti lọ pèsè àyè ó ní tó bá ń pẹ́ kò rí bẹ́ẹ̀ mi ní sọ fún yín bẹ́ẹ̀ o ó ní ní ìwà ní ọ̀dọ̀ bàbá mi ó ní there are many mansions there ẹ wo tẹ́tírí tẹ́tírí mansion lè wà ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ set mansion yẹn mansion lè wà yé èèyàn onítọ̀ èèyàn oníṣẹ́ àlélẹ̀ bẹ́ẹ̀dì lélẹ̀ kínnílẹ̀ eh, láti lọ túnṣe láti look eh, expensive God is the owner of the mansion but Jesus Christ went there to arrange it ṣùgbọ́n nǹkan Jésù ti jẹ́ ni wípé Jésù ti dé torí wípé àwa the gospel has not gone to everywhere only until when the gospel goes to the end of the earth the end will come. ẹ jẹ́ kí n kankan fún yín tẹ̀sílẹ̀ àjíǹde jésù nǹkan tí àjíǹde ṣe pàtàkì ni wípé garanti wà wípé tí a bá kú tí ara wa di yẹ̀pẹ̀ tí egungun wa bàjẹ́ àwa náà yóò yìnbọn ẹ kàn fi Quran sọ fún yín Quran chapter thirty seven verse sixteen Quran thirty seven verse ó ní ǹjẹ́ nígbà tí àwa bá kú tí a di yẹ̀pẹ̀ àti egungun ǹjẹ́ dájúdájú wọn yóò tún gbé wa dìde alẹ́ fẹ́ gbàdé Jésù ni ó ní ẹgbẹ́ ó ní ǹjẹ́ nígbà tí àwa bá kú tí a di ìyẹ̀pẹ̀ àti egungun ǹjẹ́ dájúdájú wọn yóò tún gbé wa dìde. so kurani lẹ́ ń kà àbí báyìí. kurani ni mò ń kà kurani ni. ẹ jáwọ́ yẹn. Ah, òun ni òun ni kurani kurani kurani kurani thirty seven verse sixteen ẹ lè ẹ kurani òun ni kurani thirty seven verse sixteen ǹjẹ́ dájúdájú nígbà tí àwa bá ti kú tí a di ìyẹ̀pẹ̀ àti egungun ǹjẹ́ dájúdájú wọn yóò tún gbé wa dìde hmm. Quran nìkan sọ wípé there is resurrection of the dead so Jésù ó wá sọ fún wa wípé ẹ̀gbọ́n ṣe tí bó ṣe kú yẹn tó wá jí dìde ìgbà tó kú ó lọ síbi tí wọ́n so ọkàn àwọn èèyàn the soul of those good people who cannot get out of that shackles in shoe ó lọ ní. ó yá ẹ tú wọn sílẹ̀ àwọn èèyàn mi lélẹ́yìí òun náà ṣe ní nígbà tí ó kú àwọn òkú jí dìde pẹ̀lú ẹ̀ àwọn òkú kì í ṣe pé òkú ló jí dìde o àwọn tó ń ṣiṣẹ́ rere wọ́n dìde pẹ̀lú ẹ̀ ìgbà tó wá ń lọ sọ́run òun ló ṣe ní when the son of man go is going up he will draw men to himself so àwọn tó ti kú yẹn láti ìgbà Ádámù tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn da ó gbé wọn dìde ó wá lọ jókòó òun náà wá ń ṣọba lórí wọn so òun náà tún wá ń padà bọ̀ ó possible kẹ́gbẹ́ gbogbo àwa generation yìí títí ìjọba fi dé àmà ti lọ ṣùgbọ́n guarantee wà wípé bó ṣe bó ṣe gbé àwọn yẹn dìde bó tilẹ̀ jẹ́ wípé many thousands years náà ti kú kí jésù tó tó jíde àwa náà wọ pé bó jẹ́ ten thousand years ni jésù bá padà bọ̀ bí wọ́n bá tẹ̀tí gbàgbé ibi tó sin wá sí jésù máa gbọ́ ẹ̀dẹ̀ ní ààyè. Hmm. so ìpadàbọ̀ rẹ̀ fàjìǹde àwọn àwọn èèyàn rẹ̀ ni. àwọn àjíǹde àwọn èèyàn rẹ̀ ni ìjẹ́ kíkọ́ tó ṣẹlẹ̀ nìyẹn ó ń bọ̀ wá jí wá dìde nìyí. ok kí ló ń kó bí wàá ṣe. so lẹ́yìn àjíǹde bá ìdájọ́ ló kù. ìdájọ́ ni ok ẹ ti fọ̀ nkúwe jésù bá wa tó bá yọ ẹ gbọ́ ohun tó bá yọ pẹ̀lú àwọn áńgẹ́lì ẹ̀ gbogbo àwọn gbogbo àwọn tó ti kú wọ́n máa ní bọ́dì tuntun bíi áńgẹ́lì àwa táwa láyé gan a máa transform as áńgẹ́lì ni so àwa ìdájọ́ máa dúró àwa jókòó ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n Jésù sọ nínú Kùránì ó ní ẹni tó bá gba Jésù gbọ́ Kùránì sọ ó ní ẹni tó bá gba Jésù gbọ́ ó náà máa jẹyà ó náà máa jẹ níyà hmm. ó ní bẹ́ẹ̀ bá gba Jésù gbọ́ kó tó kú ó ní kí gbogbo so bí tí mò ń wọ ní jésù ikú àti àjíǹde jésù ó ṣe pàtàkì ó ṣe mí láàánú wípé àwọn kan tó máa ń ka kúránì gan wọn ò gbàgbọ́ pé jésù kú ó dẹ̀ jí dìde bẹ́ẹ̀. bí a kò sẹ́rí fún nínú nínú kúránì. ẹ̀rí wà ẹ̀rí wà màá sọ ibi tí jésù tó sọ ibi tí jésù ti sọ̀rọ̀ nínú kúránì hmm. màá kọ́kọ́ sọ bẹ́ẹ̀ kúránì chapter nineteen kúránì chapter nineteen verse thirty three ẹ̀ka ọkọ̀ wò yẹn náà ibi mẹ́ta ni màkà Quran chapter nineteen verse three nineteen verse three ẹgbọ́n kan Jésù sọ ó ní àti kí àlàáfíà kí ó máa bá mi òun ni Quran ni mò ń kà o. bẹ́ẹ̀ni ari bẹ́ẹ̀ni ẹ máa kà lọ. Jésù ń sọ ló Jésù ló ń sọ̀rọ̀ yìí. Jésù ló ń sọ̀rọ̀ òkè. ó ní àti kí àlàáfíà kí ó máa bá mi ní ọjọ́ tí a bí mi àti ní ọjọ́ tí èmi yóò kú àti ní ọjọ́ tí a ó gbé mi dìde ní ààyè feminist ló sọ̀rọ̀ yẹn ẹ bọ̀ ó ní èyí ni ìtàfọ̀ ó ní èyí ni isa ọmọ mọ́ríàmọ̀ tí ó jẹ ọ̀rọ̀ òtítọ́ tí wọ́n ń ṣe àríyànjiyàn sí ṣe ti gbọ́ ó ní àríyànjiyàn tẹ́ ẹ̀ ń ṣe jésù ní ó ní ìbùkún ni fún mi ní ọjọ́ tí a bí mi ní ọjọ́ tẹ̀mí yóò kú àti ní ọjọ́ tí a ó gbòdìde ṣó wá kú tòótọ́ ó kò tí kú ń gbà yẹn o ẹ jẹ́ ká wo tó ti kú hmm. Quran chapter five verse one seventeen ẹ gbọ́ nǹkan tí bẹ́ẹ̀ sọ Quran chapter five verse one seventeen Quran chapter five verse one seventeen ó ní ẹ máa gbọ́ Quran chapter five verse one seventeen Jésù ti gbà tó kú tán ló tún wá sọ̀rọ̀ ẹ mọ̀ ó kọ́ sọ̀rọ̀ kó tó kú lẹ́yìn tó tún kó tún sọ̀rọ̀ hmm. ó ní èmi kò sọ kinní kan fún wọn bí kò ṣe ohun tí o ti pa láṣẹ fún mi pé ẹ sin ọlọ́run olúwa mi àti olúwa ẹ̀yin náà èmi jẹ́ ẹlẹ́rìí lórí wọn níwọ̀n ìgbà tí èmi ń bẹ láàrin wọn ṣùgbọ́n nígbà tí o ti pa mí jésù ló sọ̀rọ̀ ẹ o lẹ́yìn tó kú tán ó ní ṣùgbọ́n nígbà tí o ti pa mí ìrẹ ni o jẹ́ olùṣọ́ lórí wọn ìrẹ ni ẹlẹ́rìí lórí ohun gbogbo ó ní nígbà tí o ti pa mí ìwọ ẹ mọ̀ pé lẹ́yìn jésù jésù kú holy spirit wá ọlọ́run náà dẹ̀ ni so bẹ́ẹ̀ jésù sọ pé òun kú ẹ jẹ́ ká tún nǹkan tí ọlọ́run sọ nípa ikú jésù hmm, nínú quran quran chapter three verse sixty five quran chapter three verse sixty five ó ní nígbà tí ọlọ́run wí pé ìwọ isa èmi yóò pa ọ́ ẹ gbọ́ ó ní èmi yóò sì gbé ọ wá sí ọ̀dọ̀ mi. ṣé kò jíǹde ẹ ó ní nígbà tó sọ pé èmi yóò pa ọ èmi yóò ṣe kí ni gbé ẹ wá sí ọ̀dọ̀ mi èmi yóò sì wẹ̀ ẹ́ mọ́ kúrò lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ èmi yóò sì fi àwọn tí ó bá tẹ̀lé ọ lékè àwọn tí ó ṣe àìgbàgbọ́ lọ títí di ọjọ́ àjíǹde ẹ bọ́ ó ní òun yóò sọ àwọn kírísítẹ́nì òun ó máa ju àwọn muslim memorism when you look at the population of christians and muslims christians are more than muslims Let ẹ lọ ṣe research yẹn yes christians are more than muslims about three point something billions are christians while by two point four or uh, two point three billions are muslims so ó ní ẹgbẹ́ ó ní ọlọ́run ló sọ̀rọ̀ ó ní èmi ó ní ó ní ó ní ìwọ isa èmi yóò pa èmi yóò sì gbé ahọ́dọ̀ mi ṣé àbí ṣé ìgbà tó kú lẹ́yìn kan náà gbọ́ lọ sí ọ̀run bẹ́ẹ̀ ni àwọn àwọn ẹ̀rí tó wà ní kùrán ni. so um, ká tó máa lọ inú ọdún àjíǹde jésù la wà ẹ àwọn olólùfẹ́ apáta ẹ bá wa ṣàdúrà fún wọn kí àjíǹde jésù kó lè jẹ́ um, ìtẹ́wọ́gbà àti ìwúlò fún gbogbo wa kárí ayé. ní orúkọ jésù ní orúkọ jésù olúwa ọlọ́run àjíǹde mo gbàdúrà fún gbogbo àwọn tó ń wo program yìí gbogbo ohun tó ti kú ní ayé yín kó bẹ̀rẹ̀ sí í jí dìde bó jẹ́ iṣẹ́ yín ló ti kú bó ògo yín ló ti kú ọlọ́run àjíǹde ó kó gbé ògo yín jìde ẹlòmíì ó ti sọ ògo rẹ̀ nù bóyá nípa ìbálòpọ̀ láàrin ọkùnrin wọ́n ti gba ògo ẹ̀ ṣùgbọ́n torí ọlọ́run gbogbo ìwọ tí wọ́n ti gba ògo rẹ̀ mo gbàdúrà ògo tuntun kó jíǹde fún ẹ gbogbo ohun tó ti kú ní ayé rẹ bóyá àìsàn ló dì ẹ́ mọ́lẹ̀ bóyá gbàjíǹde gbà àjínde gbà àjínde gbogbo iṣẹ́ tó ti kú gbà àjínde nàìjíríà tó ti kú ó yá gbà àjínde ó yá gbà àjínde jésù olúwa wa. àmín àmín kásìmọ ẹ bá dárúkọ ẹgẹdẹ bá sọ fún ọmọ táwọn ènìyàn pè fún bíyà fún ẹbí àdúrà ìtọ́nisọ́nà tàbí ẹbí àdúrà. èmi ni wòlíì dókítà ìbùkún olúwa daniel nọ́mbà mi ni